ṣe wọ́n ní àwọn rí nínú ṣe sí ẹnìkan táwọn ọjọ́ máa ṣe sọ̀lá nínú mọ́sálásí látàrí pé kẹ́ni ẹ bá sálámọ̀ ìwọ̀n àwọn yàtá láì ní ṣe gbólóhùn àfẹ̀sùnlá tí ó ṣe ọlọ́run gbà níyànjú láti rí bàbá ọkọ̀ sálámọ̀ tán ẹni ó kàn dìde láti mú nàwákì wá wá ní kò sí kankan pé lóun ti gbọ́ yìí nù táwọn sì ti ń ṣe láti ọdún márùn-ún àwọn òsì mímọ̀ nípa nǹkan yìí àwọn kan fi ń káwọn bí ń fẹ́ dákun ìjẹ́ bó ti ń ṣe yìí ó ti jẹ́ nǹkan tó ṣe déédéé nílẹ̀ ìyọkùn lọ fẹ́. náà wọ́n ti dákun ìbéèrè náà láti gbọ́ yìí àṣà yìí àṣà tí ò dáa ni kò bá mu ó sì yapa ìlànà oníṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad عليه أفضل الصلاة وأتم التسليم أغني لأنه حديث معاوية رضي الله تعالى عنه ومن نهى في الصحيح مسلم نهى النبي صلى الله عليه وسلم أن توصل صلاة إلى صلاة النبي الشيلي وكيما دا ينوكا قمانوكا ìrun náfìlà kéèyàn ká dà pọ̀ mọ́ ìrun ọ̀ràn yẹn bóyá ó sì dà pọ̀ ẹni tó sálámà tí ò dára ju kò ṣe ìṣẹ̀fà kò ṣe àdìkà kọ́dà anamisa sálàm ni hátà yẹ kúrújà áwòyẹ tẹkẹlẹ tí tí ó fi jáde bóyá yóò jẹ́ dìde láti ibì kan lọ síbì kan ni àbí kò tiẹ̀ sọ̀rọ̀ torí pé tó sálámà immediately ó sì dìde nǹkan tí ọmọ túmọ̀ sí ni pé bóyá kìí tí parí ọ̀ràn yẹn ti ń kí lọ́wọ́ ló fi dìde ewu ọsìn ní kéèyàn kí wọ́n ṣe pé mọ́gíríbì rákà mẹ́ta ni kéèyàn wá lóun fẹ́ fi ọ̀kan kún àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bìtá ti lọ òun ni pé irú ìṣesí oyè àpá ìlànà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi afdal sọlá ti wà tẹ́ mú tẹ̀sílẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí kí wọ́n sọ pé ah, sẹ́ni ẹ̀ ní sọ̀lá àbí ò ní sọ̀lá náà ṣùgbọ́n o ìṣesí ìṣesí tó yẹ apá ìlànà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi afdal sọlá ti wà mú tẹ̀sílẹ̀ anábì ṣe é léwọ̀ kéèyàn máa dá sọ̀lá pọ̀ so akọ́lù ṣe yìí kó ṣe àwọn azkar dubura sọ̀la istighfar bẹ́ẹ̀ أذكار تسبيحات تحميدات تكبيرات ó kéré jù kó ń tọ́ àwọn tẹ̀ shift látàyè kan sáyè kan àbí kó sọ̀rọ̀ ó tẹ̀ kéré jù nù so pàápàá jùlọ bí bá ti ṣe ṣèfáàr tó sì dára dó díẹ̀ fún délé yìí òun ló fà sí àwọn àìmọ́ almadhabu almadhahi àwọn mazhabi wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kéèyàn sálámà sánísìn kó kà tó dìde fún ìran sọ̀lá mi ẹ̀rí pé nawafil ó yàtọ̀ sí fàríwọ̀ so yẹn láti fi space ilẹ̀ díẹ̀ kó tó di pé èèyàn ó mọ ìyànnáfìlà so eléyìí ni ìlànà òjíṣẹ́ ńlá Muhammad léèyàn bá ṣerú ẹ̀ ọ̀yẹ̀ kó ṣàtúnṣe ni mo kí ẹ ní à mo ti ń ṣe é ti pẹ́ àpá tí yàn bá mọ̀ bí wọ́n bá ti mọ̀ yóò yí padà náà ni ìṣe nǹkan ti pẹ́ ò nǹkan di ẹ̀tọ́ àìsí máa ṣe ní máa ṣe nítòsítòsí kò túmọ̀ sí wípé òun náà sì tún di ẹ̀tọ́ ju gbogbo ẹ̀ lọ lẹ́yìn bá ti gbọ́ eléyìí ló dáa eléyìí ló tọ́ ètò yẹ mùsùlùmí náà ni kò tó bá wúyàn lójú èèyàn ó béèrè pé sì nǹkan yìí bẹ́ẹ̀ lórí tó bá sì ti rẹ̀ ṣàlàyé fún ó ti di àwíjàre ló ń tọ́ àwọn lórí ni àbẹ̀olúwa kọ́mọ́sà ti wá ọlọ́mọlẹ́yìn òṣèlá Muhammad lóòótọ́ àti lódodo wallahu ta'ala ala wa ala náà.